Fílípì orí kẹrin. nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ tí mo sì ń ṣàfẹ́rí gidigidi ayọ̀ àti adé mi ẹ dúró ṣinṣin bẹ́ẹ̀ nínú Olúwa ẹ̀yin olùfẹ́ mi èmi ń bẹ Enodia mo sì ń bẹ Sintike kí wọ́n ní inú kan náà nínú Olúwa mo sì bẹ̀ ọ́ pẹ̀lú bí alájọrò àjàgà mi tòótọ́ ran àwọn obìnrin wọn nì lọ́wọ́ nítorí wọ́n ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìrere àti Clement pẹ̀lú àti àwọn olùbáṣiṣẹ́ mi ìyókù pẹ̀lú orúkọ àwọn tí ń bẹ nínú ìwé ìyè ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀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 tí ẹ̀yin ti kọ́ tí ẹ̀yin sì ti gbà tí ẹ̀yin sì ti gbọ́ tí ẹ̀yin sì ti rí lọ́wọ́ mi ẹ máa ṣe wọ́n ọlọ́run àlàáfíà yóò sì wà pẹ̀lú yín ṣùgbọ́n èmi yọ̀ gidigidi nínú olúwa pé àṣìwá àṣìbọ̀ èrò yín tún sọjí fún mi èyí tí ẹ ti ń rò ní tòótọ́ ṣùgbọ́n ẹ̀yin kò ní àkókò tí ó wọ̀ kì í ṣe pé èmi ń sọ nítorí àìní nítorí pé ipòkípò tí mo bá wà mo ti kọ́ láti ní ìtẹ́lọ́rùn nínú rẹ̀ mo mọ̀ bí a ti ṣe é di rírẹ̀ sílẹ̀ mo mọ̀ bí a ti ṣe é di pípọ̀ ní ohunkóhun àti ní ohun gbogbo mo ti kọ́ àṣírí láti máa jẹ àjẹyó àti láti wà ní àìjẹ láti máa ní àníjù àti láti ṣe aláìní èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ń fi agbára fún mi ṣùgbọ́n ẹ̀yin ṣe ohun gidigidi ní ti pé ẹ̀yin jẹ́ alábàápín nínú ìpọ́njú mi ẹ̀yin pàápàá sì mọ̀ pẹ̀lú ẹ̀yin ará Fílípì pé ní ìbẹ̀rẹ̀ ìyìn rere nígbà tí mo kúrò ní Makedonia kò sí ìjọ kan tí ó bá mi ṣe alábàápín ní ti gbígbà àti fífúnni bí kò ṣe ẹ̀yin nìkan ṣoṣo nítorí ní tẹsalóníkà gidi ẹ̀yin ránṣẹ́ ẹ sì tún ránṣẹ́ fún àìní mi kì í ṣe nítorí tí èmi ń fẹ́ ẹ̀bùn náà ṣùgbọ́n èmi ń fẹ́ èso tí yóò máa di púpọ̀ nítorí yín ṣùgbọ́n mo ní ohun gbogbo mo sì ti di pípọ̀ mo sì kún nígbà tí mo ti gba nǹkan wọn nì tí a ti rán láti ọ̀dọ̀ yín wá lọ́wọ́ Epafroditu ọ̀rẹ́ olóòórùn dídùn ẹbọ ìtẹ́wọ́gbà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 pàápàá àwọn tí í ṣe ti agbo ilé késárì oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa kí ó wà pẹ̀lú ẹ̀mí yín àmín. Ah,